كأيوب إذا عافيته بعد فلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجعناه وأثبت علينا بلا سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما فاتهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا Jazakumullah. Okay. We can take a topic. Okay. Tọ́ wọ́n ní kí ọ̀sán tọ́pìkì sílẹ̀kọ̀ tò ní ọ̀dálé nínú tọ́fíìkì náà báwọn gbà wọ́n ní kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin zàkà yíyọ àti sàárà àti àti sọ́dọ̀kọ̀ kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin zàkà yíyọ àti sọ́dọ̀kọ̀ àti sàárà àti ṣe kí ni wíjọ ọ̀nà tí ó gbàjọra kí ni ibi tí wọ́n ti yapa kí ìṣẹ̀lẹ̀ kan ti fún méjèèjì ààrẹ fún ọdún. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا نصل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله عليكم السلام ورحمة الله وبركاته ọgbẹ́ni fọ́nà ọba tó ti wáyé mùsùlùmí a ń tọrọ àlèfín ìgbìyànjú rẹ̀ fáyì mẹ́bí sọ́lọ̀ lọ́wọ́ ìrọ̀sọ́lá ẹni ọba gẹ́gẹ́ àrán láti bá àmà ìjẹ́kẹ̀ gbogbo ayé lọ́wọ́ ìkẹ́ ló pe nílẹ̀ mẹ́bí mẹ́jì ọjá yàtọ̀rọ̀ ọ dá wa lójú ọ kí à mẹ́bí jẹ́kẹ̀ nìkìyàmà nínú àtọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí bàbá àti ìyá wa mọ́yọ̀ wọ́n lè kó náà kẹ́ àwọn wa àwọn ọmọ wa mọ́yọ̀ wọ́n kó náà kẹ́rẹ́ àwọn àfá wa ọmọ wa mọ́yọ̀ wọ́n kó náà àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa mọ́yọ̀ wọ́n kó náà kẹ́rẹ́ àwọn ọ̀gá wa àwọn alájọ wa mọ́yọ̀ wọ́n kó náà àwọn ọ nínú a ń gba àwẹ̀ fún ọba yìí jẹ́mi wá ti rí ìbẹ̀rẹ̀ oṣù jẹ́mi wó rí ìbẹ̀rẹ̀ rẹ̀ ọba ní àwọn bàbá mi níbi tá a àwọn àlàjì lè jẹ́ ọdún náà sábà fún wọn tí ọba lẹ́dà di arí wọn pẹ́ nínú àlàáfíà àti ayọ̀ àti ìdùnnú mọ́tò àti bẹ́ẹ̀ fún bákan náà mo wá bọ́ sórí gbogbo ọ̀yọ́ sí ọba mọ̀ máa ń jẹ́ pé tó ké bá yé ìlú mọ̀ kó jẹ yí gbèsè nítorí ẹ̀sọ́sọ́m sọ fún wa wípé ibi tí máa bí ọlọ́ lójú láyé ni làwọn bí tọ́ka bọ́ sọ́jà kẹ́nìkan máa wá darí ibẹ̀ káwá ní ọ̀tọ̀ sádùá ajẹ́pà níbi tọ́ a máa sàdúrà fún inú gbogbo gbà ẹ̀ nìbọ́ ọ̀rọ̀ yìí àdàrú o àwọn tí wọ́n jẹ́ ìyálójà wa náà kẹ́jẹ̀ mọ́ wa náà ọlọ́run bá ní kíyèsí o ọlọ́run jọ ọlọ́run dákun gbogbo apáta ọbẹ̀ láti rí gbogbo àwọn àgbàlagbà ọjà tí èyí lórí àwọn àti àjọmọ̀ fún yín má jẹ́ kí gbèsè orí agbóòlọ́jà ààlù tí ọba lé wa má jẹ́ kí wọ́n dáhùn sí wa lọ́rùn bákan náà wájọ́ kan wá ń balẹ̀ tí a lè sì ọ̀gbọ́sẹ̀ káfíọ̀ káfí rí kẹrẹ bákan náà mú kí bàbá ìmáàmù kalẹ̀ ọba rẹ̀ dáhùn ní ìpínlẹ̀ àwọn ọ̀dọ́ náà láti kírun tẹ́nìsì àwọn náà ni wọ́n máa ń gbọ́ àlẹ́ nínú sílẹ̀ lọ́dọọdún ọlọ́run lè fi rẹ̀ mo fi kí kí ọba ìmáàmù lẹ́gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ náà tọ́ọ̀bá kí èsẹ̀ náà mo kí ìsáàbù mi náà lọ́run ọlọ́run bá yọ sí mo wá kí bọ́bà tí wọ́n darí ọlọ́run lè fi rẹ̀ o mo ní ní èsì lórí ìdùnnú àtayọ̀ ọlọ́run máa ń mú ìdùnnú náà kó lọ́dọ̀ ìlẹ́lẹ́ mo wá kí àwọn ìgbìmọ̀ tí wọ́n máa tẹ́jọ́ ọ̀gánáìsà fún ètò yìí ọba dẹ́dà kò ní sí kùmọ́ bàbùbàbù lórí àkẹ́yìn ní o wọ́n mọ́ wá kí ogun àwọn àfáà tí wọ́n kọ́ mi kí ó fi wò sí bí tí ẹ gbọ́ ní kìíyàmá ọlọ́mọba ní kí wọn. àwọn tí wọ́n bẹ̀rẹ̀ má jẹ́ kí ọ̀rọ̀ wọn dàrú àwọn tá a jọ wá wá tẹ́lẹ̀ dà fáà ni kọ́dà ẹnìkan nù wọn èmi kó ọ̀tà fún nígbà tí n kí lọ́wọ́ tó ọ̀dọ̀ tó ń bẹ̀rẹ̀ kó wà ní káfáwà àwọn àfáà yẹn sábẹ́ ọ̀fún mi ò fún àwọn tó bá yẹ wá ọmọ tó yẹ. bàbá ẹni nígbà tó kó bàtà sí. ọmọ tó yẹ kó wá. ẹ ẹ ní ìfowópamọ́. ẹ mo tún wá pàtó lẹ́yìn màmá wa kí n tó bẹ̀rẹ̀ wá sí ẹ sábà pé mo nífẹ̀ẹ́ màmá tó bí mi púpọ̀ àánú àwọn màmá wa máa ṣe mí nípa wípé àìgbọ́ ìsìláàmù yìí dáadáa púpọ̀ nílùú wọ̀nyí. ó jẹ́ ká kó àwọn obì sí wà látọ̀pọ̀ wá ń bẹ́ ìyẹn màmá wa gbogbo tọmọtọmọ kọ́ ní ọ̀jẹ̀ ọmọ gbogbo ẹ̀yin tọ́lọ́ ń bá sáàánú kí ń lóúnjẹ ọmọ ẹ má ọpẹ́ rẹ̀ lọ bùnmí ọ̀dọ̀ ọlọ́run náà ní ẹgbẹ́ òsì o ọlọ́run tó ṣe bá ń wípé ẹ̀yìn dáko ti ó ń lò ẹ ń dá padà sí òní mo wá ń ẹ ti ó ti dọ̀sẹ̀ máa ń lọ ó sì ti ń jù ọ̀lẹ́ lọ ọlọ́run tí wọ́n mọ́jú máa rí o. ẹrù tàbí abẹ ìdúró owó náà ni wọ́n dórí ọmọ gbé wá sínú àpò kó ní sí àárín náà rí o. àárín kẹsàn-án mi ìrọ̀dà ẹ má tó tún lè ìfọ́ àti ẹ̀tún bá tẹ́ ẹ̀tún bá kí ìyá ìfún tẹ́jọ́ olúkú ni. wọn ò lè gbé wọn bẹ́ẹ̀ wà kárímọ́lé o ọlọ́run jọ ìyọ́ dàpọ̀ ọlọ́run jọ ìyọ́ dàpọ̀ ọlọ́run jọ ìyọ́ dàpọ̀ tí wọ́n bá wí wọ́n ní tí ẹgbẹ́ àfáà bá gbọ́ràn ọba yẹn

bàbá wọn kálẹ̀ ẹ̀kúsùn àwọn ìyá wa pé Yorùbá Ìbàdàn ni mo gbọ́ ìgbọ́ tẹ̀kọ́ ìgbọ́ mi tí bá wá sọ Yorùbá kan tí ọba clear tá a bá rẹ̀ ń bàbá jẹ̀bù bí kí ẹ lè bá ń tó gbé kalẹ̀ sí èyí wa ayé rẹ̀ wà bá a bá rí bàbá jẹ̀sà kí ẹ lè bá ń gbé kalẹ̀ pẹ̀lú bí èyí wọn tó jẹ́ pé ní ó fi yé wa dáadáa ayé rẹ̀ wà ó ti yé wa ní o ẹ̀yìn bàbá wa ẹ̀yìn bàbá wa tó torí kí wípé Allah subhanahu wa ta'ala nínú Al-Qur'an ó ní ẹ̀yin mùmìnì ẹ̀ gbọ́dọ̀ sùn kẹ́ ẹ̀ kọrí sí kanáà ẹ̀ pẹ̀lú ayé káàkiri káàkiri káàkiri ní tó jẹ́ àmọ́ ìdúgbàgbọ́ ẹ̀yin òbí wa ní wípé ẹ ń sọ wa rẹ̀ lọ́rùn títí wa òní kámọ́ ní òkè lọ́nà òdì ìjọ àbábẹ́ sọ fún yín káwò pé ilẹ̀ fi lè bẹ̀rù ọlọ́run ká sì má lo rẹ̀ nílò ìtọ́lọ́mọ ìyọ̀nú sí ìjọ àbábẹ́ sọ fún yín kọ́ má jẹ́ fún ìlànà tó pé bá bàtà àánú wọn kó wọ́n lè ràn ọlọ́run ti sá gbogbo wa lẹ̀. jẹ̀mọ́ àzàkà wà sọ́dákọ̀ méjèèjì wọ́n ní òmùúrù wọ́n ṣùgbọ́n mo fẹ́ ká sọ ní ti ọmọ sẹ́yìn bàbá ní ti ọmọ sẹ́yìn màmá wa ọ̀pọ̀lọpọ̀ ìntí ọ̀kan ní máa dá sí gbogbo ẹ̀ abẹ́ à ọkàn sí ọ̀bá lọ́jà sẹ́yìn gbogbo ti látàkà yìí tí èdè ẹni fọ́ọ̀mọ́ tẹ̀sùn fún ọmọlọ́mọ́ ọdún owó tó fi owó rọ̀ wà náà tó lè jí bẹ́ẹ̀ òkú nínú mẹ́tẹ́rì káàkiri ọjà kí n fi ẹ̀yìn ìjẹ́ yàrá àjẹ́sẹ̀ ní ilé jẹ́gbẹ̀ ẹ̀mà tí wọ́n bá kí á jẹ́ wọ́n máa dáná nínú ọjà ilé tí ń gbọ́ láti lè wọ́n táà máa gbogbo àwọn nǹkan yìí afẹ́ yànnàna rẹ̀ má àwọn ìyàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin zaka àti kéde ọ̀ sọ́dọ̀kọ̀ kí ni àpè ní zaka azakatu wajibatu wa hiya tí mẹ́jẹ̀mú ẹ̀ bá ti pé dandan ni zakata sì ń wó yìí orígun kan ló jẹ́ nínú òkú ẹ̀sìn ìsìláàmù tó jẹ́ orígun márùn-ún zaka orígun kan ló jẹ́ bí òun ṣe jẹun lòun náà ṣe jẹ́ ọkàn ní mẹ́jẹ̀mú ni kí mẹ́jẹ̀mú náà ẹn tó bá ti jẹ́ pé àwọn tó lọ ń kó lẹ̀dẹ́ yìí ó fi yọ tó bá ti pé sí lọ́rùn tó mẹ́yọ. sọ́dákọ̀ sàárà ṣíṣe ليست بواجبة بل مستحبة وتطوعية sàárà àṣìṣe kìí sọ̀rọ̀ yẹn lọ́rọ̀ èèyàn gbogbo ẹ̀dẹ́kun tá a bá ti ń sọ pé dandan ní zaka sàárà kìí ṣe dandan ó wù mí mo fẹ́ súnmọ́ lọ òun ni kí wọ́n lọ fà á tọ́pọ̀lọpọ̀ wá fi wá wa sàárà àṣìṣe mórí lónìí wípé ìta fẹ́ gbélé ọlọ́gbọ̀mọ̀ ti tàí gbogbo monday monday ni wọ́n máa fán àgbàdo ó sì máa pọ̀ka bàbá yóò tí ẹni mo sípò tọ́lọ̀ jẹ̀mọ́ra wọ́n bú wa lánàá wọ́n ní àlágbọ̀yé ṣùgbọ́n ayé ẹ má bú wa mọ́ ìkẹ́ ní ọ̀sà nípa tó rí rí nígbà tá a bá lè tí ọ̀sà sọyé ni látò rẹ̀ tí ó dìde ni o ìjọba kò yé sàárẹ̀ èdè gẹ́gẹ́ ó ṣe wá di ẹ̀yọ́ ẹ̀yí ọmọ́ṣògbò ọlọ́mọ́ra ni ó ẹ̀tí mẹ́tí ọmọ ṣe mí jímẹ́tí mẹ́tí wọ́n ti parí oṣù kọ̀gbọ́dọ̀ yẹ́ ó ayé yóò lè bàjẹ́ ó kí ni kọ̀gbọ́dọ̀ yìí kò sí tọ́lọ ńlábùrà lọ́rùn mú sàárà tọ́wọ́ ajá pé kéèyàn ọba ti ṣe léraléraléra bó ṣe mẹ́fà ó ti ọba jẹ kò sí. Ebi ìkọ́kọ́ tẹ́ ìyàtọ̀ láàrin méjèèjì ìzàká dandan mo fẹ́ mo fẹ́ ti súnmọ́ lọ́nà kó bèmí. ẹlẹ́ẹ̀kejì azaka zakata wíwù mo kọ́ dárọ̀ tún bìnnìkùdárí mọ̀ ayíyà ní zaka ó ní déédéé téèyàn ó lè nu dúkìá yẹ kó tó lè yọ bí fìlànsì sọdakọ̀ sàárà béèyàn ní nǹkan méjì ó lè dìgbàtọ̀ rẹ̀ mbẹ̀ àbọ̀ sàárà ò ní pédéédé tí yóò lọ rè sàkà ló ní dédé tí yóò lẹ torí rẹ̀ ó mo fi sàdéhùn pé nínú wá sí kí n tó parí rẹ̀ màá ṣe àlàyé bí olówó ó sì máa yọ sàkà tiẹ̀ tó sàkà sí yàtọ̀ ṣáàlọ́ ó di ẹ̀dùn méjì méjì zaka a ní tí wọ́n bá yọ ó ní déédéé déèyàn ó yìn déèyàn ti màálù ó ní iye tí wọ́n pọ̀ tó sí làpò tó wọ̀ béèyàn ti làkùnmí béèyàn ti àgùntàn béèyàn ti ewúrẹ́ ó ní déédéé ibi tí ó pọ̀dé òǹkà tí ó nì kéde ọ̀sàkà bẹ́ẹ̀ bákan náà lówó téèyàn bá ní lọ níbo lè yóò tó yọ ọ̀sàkà bẹ́ẹ̀ ṣùgbọ́n sàárà àti iye kò ní pé iye báyìí ènìyàn tó lè yọ sàárà àwọn pọ̀. Láàrin ìyàtọ̀ tí bẹ láàrin zaka àti sàárà, wọ́tún ìkọ̀ọ́j, zaka ọlá sí kò tẹ́ èèyàn máa yọ. Tọ́jà pẹ́tàkì kò ń bá ti tó, ó ti gbọ̀n sí èèyàn lọ́rùn. Òun náà ni pé tún kọ́jú zakatu mọ́rọ̀ tán sànàwí ya tún kọ́jú zakatu. مرة سنويا مع دوران الحول أما يزكى lẹ́ẹ̀kan lọ́dún ìntàṣì ìgbẹ́yọ̀ ìjàkàlẹ́ lórí tó jẹ́ láì àbìdúkà ọdún gbọ́dọ̀ pèlè lórí àgbọ́gbẹ̀ òun náà ìjàkà ònìyàn ṣùgbọ́n sàárà àti jẹ́ kò ní ìdí à ń kọ déètì rẹ̀ wípé rárá yóò wọ́n wọ́n ibẹ̀ yẹ lẹ́ẹ̀tì mọ̀ wípé ẹ̀tàn ni kò sí inú ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀tì táwọn èèyàn ṣe wọ́n wà kọ́bọ̀ wípé ẹn táwọn náà takò tí wọ́n fún ọjà mo ṣe sàárà ni sàárà ni fi lọ́dọọdún sàárà ni fi lọ́dọọdún bákan náà Ọjọ́ ta àjọ máa mú nínú ẹbí wa o, tó bá ti tọ́ kẹ sẹ́ńtẹ̀lọ́ wáyé tẹ̀lé léyá láti bàbá àbáwọ̀ òkú wa o, kò sí tọ́jọ́ tẹ̀sùn lọ́sì láàmù. Sáárá ìlànà o kò sì gbọ́dọ̀ yẹ. Mo mú àkí ọ̀rọ̀ sàrà dáadáa o, nítorí pé méjèèjì ọ̀nà tó kẹnu. Ẹlẹ́ẹ̀kẹ́rin kọ́ àmì. Àlùmùsẹ́ṣì kúrò zaka láwọn èèyàn tán àwọn ní ọgbọ́dọ̀ gbà èèyàn ọgbọ́dọ̀ fún ẹni tó bá yàtọ̀ sí wọn mẹ́jọ sì ni wọ́n àzàkáàtú lìbì áàtì sàmáàníyà ìrẹ́ mẹ́jọ tó ní zàká rúkìrọ̀ sí Kùrán wọ́n dá akọ̀ ọ̀rọ̀ méjì ẹ̀jọ náà nínú àdìkùrán ìran àkọ́kọ́ aláìní tápè ní tálákà ìrẹ́ kejì aláìnílò òǹdọ́gà tálákà wọ́n kò ní tálí kéńké ẹni tó ní tálí kéńké ń bẹ lọ́wọ́ náà sọ pé òun kò ní tálákùdá kọ́lọ̀ wọn náà wà kábọ̀ sí ìyọ̀lá kábọ̀ ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ olùgbogbo tá a bá wù yóò wọ́n ọlọ́dún kò ní jẹ́wọ́ fèrè jù rẹ̀ jẹ̀mọ́ra tó bá jẹ́ wípé kò sí àbàwọ́n kankan níbi aláìní tó jẹ́ wípé àwa náà má láìní ni jẹ̀mọ́ra aláìní ju aláìní lọ́hùn aláìní ju kí ni o a ti rí ọ̀rọ̀ méjì báyìí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọ́fíìsì ìgbàká àwọn nọ́mbà 3 jẹ́mọ́ ẹ̀já kí àti ìgbàdá o. àwọn tí wọ́n ń ìzàká chairman ọjà ìyẹn lọ́jà bá yọ zàkó owó wọn zàká yẹn wá jẹ́ two naira wọ́n wá fún mọ́mọ́ mọ́sálásí pé bá ń fún àwọn olè tí wọ́n lòsì tọ́ sí tí wọ́n lè bá aṣọ lòsì wọn mọ̀ tí wọ́n wá mú tí wọ́n ní àwọn àwọn ọ́fíìsì tìjọba dálẹ̀ tí wọ́n ní yúnífọ́ọ̀mù tí wọ́n máa ń dágbére ní láàárọ̀ fáwọn ọ̀nà tí ó ń dé padà lọ́sàn-án ó níjọba ọmọ fún wọn lówó oṣù fún lù àwọn ni o ha tí ọ̀bà sínú àwọn ìkọ̀kọ̀rọ̀ mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ máa ń lo ayé yìí síbi tọ́rọ̀ ọgbọ̀ ọ̀sọ́ sí àwọn àbùjá náà bẹ wẹ̀lá kọ́dà táwọn ìbá lọ pín fún àfá àtòkú ogún kò nínú ogún òkú tí ó mọ̀ òkú bá kàn bá lọ́pọ̀ fún ìfẹ́ ẹgbùn lẹ́bùn tó ní wọ́n tí wọ́n bàjá òkú ní ọ̀ wàlẹ̀ àmì ní nàìjíríà àwọn táwà náà wà bá yí gbogbo òkú jẹ́ òkú ìdí ogún tàbí ọ̀rọ̀ wọ́n gbẹ̀kọ́ bá wọn kàwó ọkà ó tẹ́ ó ní <laughs> mo di ọba ta bàràjà wàlẹ̀ á nìyí nà ní á ẹjẹ́ ẹjẹ́ bá ń gbé lórí rẹ̀ gbọ́nà sọ̀kọ́ wọn. wọ́n pọ̀ sí ẹgbẹ́ ẹgbẹ́ ní sílẹ̀ lọ two point five ọyọ bá bá bá orí rẹ̀ ó kó sí mi lọ́jọ́ bàràjọ tí wọ́n ní ọjọ́ lówó mú dájú kò rí sí wá mú àyà wọ́n wá sọ̀dà wọ́n wà wọ́n ní mọ́ àìdáfàtà pẹ̀lú ọgbọ̀gbọ̀n méjì náà pé àbí àwọn tá a fẹ́ fi zakai afẹ́ fi fìdí afẹ́ fi pòmọ̀tínú islam wọ́n yẹ fẹ́ mùsùlùmí ṣùgbọ́n wọ́n bẹ́ẹ̀ ní òmìnira kẹsí kejì tọ́jú ọmọ bá lọ́wọ́ kárọ̀ ọgbẹ̀rún wọ́n lè gbà islamu afẹ́ fi pòmọ̀ alifọ́n àbí ẹni tí bẹ́ẹ̀nú ẹ̀sìn náà kí n ṣe ségesège tẹ́bà lọ gómìnà lókè lónìí yọ

wọ́n ti bá wọ́wọ́ kò rí mọ ẹgbẹ́ ọ̀rọ̀ ìbò fún ẹgbẹ́ ta ni máa fà kìlọ́ sára sí ta ni kọ́kọ́ dé ó dájẹ́lẹ̀. ní ìdàgbàjáde àdìgbòrò ọ̀tọ̀ ẹ̀ lágbàdá wa o àtẹ̀wò tó ṣe ń dòní ìsọkọsọ. mo ní ìlú ọ̀lẹ́dẹ̀ bọ́ọ̀lù ọba ti ṣàánú mi kápítà yìí náà ni ọba ní kí ló dé èlò gbẹ́là ní wọ́n ní two point five kọ́sà mẹ́rin tó wó ìyàwó seven hundred kò lórí màá sì wà four five million ṣe kò túbọ̀ káàtó lè rí irú ẹni báwọn a máa fún wọn zàkà láti fìdí wọn múlẹ̀ bó ti jẹ́ pé ìta lè fi fún kékeré ni kó jẹ́ pé àrí àpẹẹrẹ pé zàkà yẹn lè fi ojú rẹ̀ lọ́síwọ́ ẹ̀sìn a àti pé méjì ẹni tí òsì rẹ̀ tàbí ìtàwọlé ẹni tí ń bẹ́nu ẹ̀sìn tí ìrìn òkúlẹ̀ tàbí ìdí ẹ̀kúlẹ̀ ó di ìran mélòó wọ̀dé rìpọ̀. Tí a bá kó àwọn èèyàn lóògùn, wọ́n ní àmúnà káwọn ti bá ìwọ̀n dájú. Kọ́dà, wọ́n ti wà láàrín ti bẹ̀rù bí ẹwà o, a máa ń gbàdàkà àjọ láti lọ rà wọ́n padà. Wọ́n ti wà ní góòrì mìíràn, ilé náà bẹ̀ ẹlẹ́gẹ́ tútù, àti tó tẹ gbèsè. Èèyàn gbẹ gbèsè, a sì rí pé ń tọ́jẹ gbèsè sí lórí ìkàlá nìlànà. Wọ́n ọkọ̀ ọ̀pọ̀pọ̀jà wọn bá jóná èyí tó ń tó lólówó yìí ọjà tó rán mẹ́mẹ́ wà ládọ́rùn rẹ̀ bákan náà àmọ́ sàánú ẹ̀ tó jẹ gbèsè torí ó sì àánú ni ọdún wọn bí sakiru kí ló tẹ́jẹ́ ìrìn àjọ ìgbàlú àti wà àti kékeré wọ́n ní gbogbo gbogbo òun ní ọ gbogbo yọ́lá àpòjúpọ̀ yóò rán wọ́n wá bí ọmọ ìpínlẹ̀ ẹ̀dá kan ṣe ń dúró nínú bàbá lọ́jà pọ̀sẹ̀ sí ìlú tó rọ̀ fẹ́ràn kí wọ́n wò ti fi padà kò sí wà lọ́nà àbáyọ̀ àkókò pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run mo gbé pèsè mọ́rùn tábà tẹ̀lé àtọ́lá yìí ọ̀sẹ̀ tó wá tẹ̀lé kọ wá bá mi ní bàbá gbogbo tó náà jágbé ní orí ìgbẹ̀ta wọ́n sì sọ fún pé wọ́n dàgbà bá jọ náà bó sì lè lọ kọ́kọ́ pé pẹ̀tù tún bọ́sọ̀kọ̀ mi lórí tún náà ìrèlí sọ ó sì sọ torí kò sí ìdàṣà kankan kò sí kò sùn lára di ara wọn bí àbáwọn ìṣàwọlé ìpínlẹ̀ gàdìmọ̀ ẹ ń bá ní zaka lásìkò wọ́n lẹ́tọ́ àti fún ẹ̀yàn kí wọ́n fi rán gbèsè tí ẹ gbé ọrùn nítorí àtúntì wà sí ìṣẹ̀lẹ̀ ìlà zaka àmàlà sójú ọ̀nà ọ̀nà kí ìtúnjú ọ̀nà ọ̀nà àwọn olùfàṣẹ́wò ti bá ti bẹ́ àwọn àfà ní tí wọ́n ti ti ní nǹkan tí a fi gbára ẹni ká ìlọ́wọ́ àwọn ọ̀tá nǹkan ogun. Èlùtù sí ìṣẹ̀lẹ̀ ìgbà tí wọ́n bá fẹ́ kó ìjà wà bá wa wọ́n fẹ́ kó ọlọ́wà bá wa kí ni bá àwọn òfin gbara wa kalẹ̀ ààrin ti ọlọ́run tó dúró ọ̀rọ̀ ìkọ̀jọba ni níbẹ̀ náà lọ ṣùgbọ́n tá a bá kò gbèsè ayé wa lẹ́mìí ó ti di wípé kọ́ńtírì kọ̀ọ̀kan oní ọmú owó ìlú tí wọ́n fi ra tí wọ́n lọ sí dìbẹ́ǹdì ìrìnbú wàbí ìtẹ̀bílì nìlẹ́yìn ìbéèrè wa dé sáà lè padà kó o sàkà fọ́ mọ́sálásí kábíyó bí ìtẹ̀bílì nìlẹ́yìn torí nígbà bá ti ṣe tí mọ́sálásí náà sí ìtẹ̀bílì nìlẹ́yìn sáàyè mú bí ẹ̀rọ ìzàkà kájú kọ́ mẹ́tàṣà kájú kọ́ sí ìṣẹ̀bí mi ìlà sáàyè mú bí ọwọ́ ìzàkà kájú kọ́ sí ìtù kájú kọ́ sí ìṣẹ̀bí mi ìlà jẹ̀mọ́ ẹ̀kọ́ mi ṣàdé àgbọ̀ mi lé mi. ìwádìí mi ṣẹ̀bí mi. àmọ́ fún zàkàtà ló ń tọ̀ arìnrìn àjò tọ́nà wa pinnu lọ. ìjọba dẹ̀ fún ọ díẹ̀ díẹ̀ tí wọ́n fún wa òun náà nù rẹ̀ lónìí tí fún bàbá àti ìyá lọ́ba sẹ́ni ó sẹ́ni ọ̀gbọ́n ọkàn gbowó ìjọba yìí ní ọba pàdé oṣù mẹ́ta pọ̀ fún torí pé àwọn mẹ́ta ọdún mẹ́ta ibẹ̀ náà ti yọmọ lágbára jì ọmọ àgbòó ọmọ àbísí ìbàdàn bíi ní ti sá kò sí ìgbà kò lẹ́gbẹ̀ẹ́ kan mọ̀ lẹ́nu kẹjọ́ lọ bá pẹ̀lá ọba bá ìbá mọ́ mọ́sáájú ọ̀hún á lọ́ba yìí sọ pé ó ń tẹ yọ zaka ẹni yẹn tọ́ ní zaka torí wípé ó ti di ẹni tó tó há tó jọ ní wọ́n bú ní sẹ́lẹ̀ náà tó fún ọ̀dọ̀ tó rẹ̀ lọ àwọn ọ̀rọ̀ méjì ẹ̀jọ́ mi zaka a gbọ́dọ̀ fún àjẹmọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ zakatẹ́ ìwé yìí èrí owó tẹ́ntọ́ yọ ni èyí mú ìbínú ọlọ́run ìmọ̀ náà ní kó púpọ̀ kí lọ́wọ́ àbíṣe ó bá ń fi dùn àwọn tí wò ju ọnú inú ti tẹ́tẹ́ tẹ́lẹ̀ ọ̀bà ní ṣubú ọlọ́run jù ọmọ nígbà tí ọlọ́run sọ fún àmì sọ pé wà ó ọlọ́run bá ní o kí n lè máa tí òjò mi lórí kọ̀rọ̀rùn ẹ̀sẹ̀ má kọ̀rọ̀rùn gbogbo tí máa máa ọ̀rẹ́ wa ó ti ẹ̀bẹ̀rẹ̀ wa mọ́ olóbìnrin mọ́ òun ṣe kà irú yí kọ́ ní rírí mọ́ irú yí kọ́ ní ṣe àkẹ́rì kan wá máa sọ níbi ẹ àwọn àwùjọ rẹ̀ tẹ́ gbà gbúdọ̀ rẹ̀ kí ló wú ájọ̀rọ̀ kàlẹ́ kò ní o láti gbé oṣù mẹ́fà nìsín mo ń pè mẹ́fà tó fún mi ọ̀lọ́ oṣù tí lọ́wọ́ ń bó bá ti pé ti ń ga sókè bẹ́ẹ̀ ni tí ń bẹ̀rẹ̀ abẹ́rẹ́ òsìkè ni òun lọ́mọ tiri bó bá ti wọ́n lo òkè tí mi ò ní máa rí sí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n dà tó wọ́n tún lo òkè dáàyè kàkẹ́ ní kẹ̀kẹ́ lábẹ́ náà ẹni tó bá wá ń gòkè sí tọ́nà wájú ó lè máa rí tí ń bẹ̀rẹ̀ abẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ tọ́nà láìkè ṣé ẹ mọ̀ pé kẹ́ẹ́ tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó jẹ́ ìwọ́n lọ́sọ́lá sí torí èmi àti ìlú bákẹ́ láti tẹ́bi ẹ̀sẹ̀ ìgbè látẹ̀lẹ̀ yìí ìlú wọn fi ṣe ìwọ́n sáré fẹ́ aṣọ ọ̀rọ̀ ọdọ́tì aṣọ ọ̀rọ̀ ọdọ́tì kẹ́yìn ò nífẹ̀ẹ́ tí ò tó ọ̀rọ̀ wọn wà mọ́ ìkọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ládùúgbò wa ti lu ọkọ̀ fún ègbé wa tí wọ́n fẹ́ gbé àti torí ẹ̀dọ̀ sí ọkọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ gbé sí ẹ̀wà jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ gbé sí ẹ̀ẹ́dẹ̀ gbé ọkọ̀ rẹ̀ ìdán lẹ́lẹ́yìn lọ́wọ́ ẹni tí ò tó ni kéèyàn máa nífẹ̀ẹ́ wọn àpẹẹrẹ pẹ̀lú ní ti ẹ̀yìn àwọn bọ̀. sàárà àṣìṣe kò níran mẹ́jọ ẹni ọba ti tó sí làmọ́ ṣe fún jẹ́mọ́ ẹ̀ tí a wá bí wọn léèrè níbo láti bí sábà fi àtàwà ń ṣe o. tó ń dọ́gba tó wá mú wọn èèyàn méje ló àkọ́kọ́ àwùjọ tí ò lè yí kẹ̀kẹ́ gbogbo gbogbo kéde yóò lè ní kẹ̀kẹ́ wọ́n wà bí ó ṣe palẹ̀ rìn. kó o lè mọ sí bẹ́ẹ̀ lọ rẹ̀ olóbìnrin ẹlẹ́ẹ̀kejì wèrè lóbi o kò sì gbọ́dọ̀ jẹ́wọ́ lè sá fún bẹ́ẹ̀ rẹ̀ tó wọ́n fi wèrè ní kí ló lè máa rin òfin òfin pé wèrè ti dópin òfin kọ́mọ̀tì dára mọ́ jẹ́ irú jésì tí a lọ bá ṣe bákan náà mbọ̀ láti ní sàárà tọ́nà ọ̀bọ̀ ọ̀tẹ̀ wọ́n gbọ́dọ̀ wé èèyàn tó ń sàárà ọ̀gbọ̀dọ̀ jẹ́ ń bẹ̀ tá a sì ṣe lé wa àwọn tó bá jẹ sàárà àtọ́bẹ̀ ẹni tó ní ẹ ṣe sàárà tó bá ní ẹ gbé sàárà wá ọmọ pẹ́ yìí náà gbẹ́ yóò wà ní aláàjì ọgbọ́n tá a bóòlù ẹ lọ sí ẹran yẹn tá a bá pátá tọ́jẹ́ pé ẹ̀yìn ìgbé òun ẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ gbọ́dọ̀ tó bá pọ́ọ̀tù ẹ̀yìn ó ní ẹ̀ẹ́dẹ́bí ẹ̀ẹ́dẹ́ ìwé náà ẹ̀ẹ́dẹ́ náà tí bọ̀ bàbá tí ìwà gbẹ́ ìgbọ́ ní sáyẹ̀ lẹ́bàá jùlọ lọ́nà èmi ìsáré sọ́bà torí ọ̀pọ̀lọpọ̀ yẹ̀rẹ̀ ní wọn mọ̀ ó ṣe bí alábẹ́ jẹ́ Jẹ̀mọ́ra níbo ti na kìrìsà àrá nǹkan gbogbo sàrá gàdúgbù ṣùgbọ́n wá parí ètò àdúrà ìdán nǹkan funfun ilé ìwà ti sàrá lọ́wọ́ àjọkù tẹ̀yìn ohun àtàmà rẹ̀ ẹ̀yìn wá tẹ̀wọ̀ bí ẹ̀ṣẹ̀ ń fi ní ẹmú tinú rẹ̀ ní sọ́tẹ̀ pẹ̀lú ní ẹmú tinú rẹ̀ ní ẹsẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ tinú rẹ̀ bẹ́ẹ̀ lọ fi ti ẹ̀yìn tẹ́gbọ̀n wáyé ti sàrá ẹgbẹ́ ti rí ojú òkùnkùn lásìkò bàtẹ́ rí gbogbo jẹ̀mọ́ àwọn kọ̀ sàrá àti ìṣe kí wọ́n pàtọ́nà òfin ìgbàlọ́wọ́ wa mọ́ nítorí wípé ìtọ́lọ̀ ń sọ tọ́lá nìkan ìdíkìlì o ẹ̀sọ̀ fẹ́ntọ̀ pé àdúrà rẹ̀ ò ní gba o ó ní sáyẹn sẹ́pẹ̀ fún ara àdúgbò kan ebi ń pàyàwó rẹ ebi ń pọmọ rẹ ọwá ń bó ẹran àdúgbò kí ní ìyàwó rẹ kò sí kí wọ́n jẹ láàárọ̀ jímọ̀ mọ́jímọ̀ jímọ̀ olóyin àbúkọ́ màbàbà sí mú wàásù ọjọ́pọ̀ lẹ́bà ń sọ aláàdó o ẹ̀sẹ̀gbẹ́ ni bàbá wọn ilẹ̀ bí i àwọn bóò ní ẹsẹ̀ máa ń dìkẹ́ sí kí lè lè kí mo lóyìn mo lóyìn lè lè kí máa láàdó kí mo rẹ̀kẹ́ kí mo ní kúlíkúlí kí mo ń tàbàtàbà dín kí mo ń bisikíìtì kí mo ń súùtì ọwọ́ ah! àwọn kí mo lóyìn ìjọ kí mo ìyàwó

kèé ṣe sàárà bá sọ́rọ̀ jẹ̀mọ́ra kí àwọn ọmọ bá sọ́rọ̀ aláwọ̀ èèyàn tẹ́ ti pé wọ́n bá ẹran sọ̀rọ̀ orúkọ wọ́n àfọwọ́ pé ẹ̀ẹ́bọ̀rá ní ẹ̀wọ́ wọ̀mọ̀ lọ́wọ́ àti nínú ilé wá orúkọ rárá a sì gbá nǹkan nínú mọ́ ó ní ẹlòmí àmọ́ fọ́nbọ́n tí ẹ̀mọ̀ wò báyìí níwájú aláàrẹ̀ owó yìí gbogbo abúlé ayé o ọmọ ọkọ lọ àti ẹbí o àdìgẹ́lẹ̀ kan tó wà wa wọ́n ní náà la fi dàbá ti dà. sàárà táǹṣe tá a fi ń bí tó kọ̀ bà ń tọ́ba adẹ́gà náà wà kọ́ ni a fi ń ṣe gbogbo nǹkan àlàáyì láyé ti ti sàárá so ẹ̀ẹ́ta ìgbàfẹ́ sọ pé tẹ́ẹ̀sì lè gbọ́ sàárá yìí nǹkan ẹyọ kan náà ni àkàlẹ̀ ẹ̀dẹ̀ ẹwà gbé lọ ọjà tí bá máa ń kún ṣùgbọ́n ẹgbẹ́rún èèyàn kò fi kí n fi sọ ẹyọ kan lè rìn kí n tún yàrá ẹ̀rọ lọ́kùn ẹ̀ kíyànjú tẹ̀lé lè gbẹ̀gbẹ̀ àwọn àbájẹ̀ wọn tó kékeré ẹjọ́ yẹ wọn táàtì sí ìdàbí ìgbẹ́pọ̀ òru ẹni tẹ̀lé òru wọ̀ òru ẹni tẹ̀ lẹ́yìn ìjọba yẹn. ẹ̀jẹ̀ kò kí lọ́kàn èrè àtòróró ẹlẹ́dẹ̀ àdúrà máa fi ọ́ táwọn èèyàn máa ń ṣe tó jẹ́ wípé kò sí inú tí ọba adẹ́gbà tó rán wa èyí tí ọba sì ti rán wa ó ní ọjà padà sẹ́ni ọba ti kéde o sẹ́ni ọba ti òun náà ni sàárà tó ń jẹ́ wípé ẹni tó súnmọ́ wa ọtọ́ sí àánú káwá gbà àánú lọ́ọ̀ta jẹ̀má tí báwọn àgbàlagbà náà sọ wípé ẹni abá sókè nígbà ajá ń gbá lù ú ẹni sọ́rọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ orílẹ̀ àdẹ́bì kákàtí sàpẹ́lẹ̀ o tí bá ní one thousand naira lọ bọ́ọ̀ ní tẹ́tẹ́ àdẹ́bì nínú ẹsẹ̀ nù ara rẹ̀ tí ọba sí mi tọ́ ọba ti tẹ́tọ̀ ọgbọ́dọ̀ lóko lé lọ sí ẹ̀rọ nìkejì lọ́kùnrin kan àdẹ́bì àbí ní ìwọlọmọbọrọ ti náà ṣe ṣùgbọ́n bá tí yàbá wà tí yàbá wà àní ẹ̀mọ́ wà àbó wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nìí sẹ́kàn sọ fún mi owó tẹ̀yàn ná fún èlé ṣé bàrà ni. Na ṣe ṣe bàrà ẹ̀dá wọn. Ọlọ́run náà ọlọ́run lẹ́jọ́ tó bá láwọ́ ọ̀dá mọ́sálásí àdúgbò rẹ̀ sí lóògùn yìí jẹ́ ìgbà mọ́sálásí àdúgbò ilé ti pa lẹ́yìn àwọn ọmọ àwọn sàárà àwọn ilẹ̀ ẹ̀mọ́ ti dé ẹ̀mọ́ orúkú rẹ̀ náà àkọ́kọ́ sàárà tó dáa jù ó ní tẹ́ fún ẹ̀tẹ́yìn náà sì tún ní ìdì kìí ṣe tẹ́ ní ìdì ìtumọ̀ ẹ̀ ní pé ní tó pure ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ wọ́n máa ń ṣe sàárà fún àwọn alábàgbé wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bá kan làwọn máa fi rántí wọn eegun ẹran ni làwọn máa fi rántí wọn èyí táwọn gbọ́ ò lè jẹ́ ilé máa fi rántí wọn àwọn èèyàn kan lọ ọba adẹ́gà ní kámẹ́sì rẹ̀ amúsọ́sọ́sọ́ yìí pé tọ́ta ìṣọ́lákọ̀ irinṣẹ́ yìí náà ná tọ́jọ́ wípé ẹ̀yin gan náà ní ìdí irú bẹ́ẹ̀ ẹ̀kan tán lọ́rùn dára bẹ́ẹ̀ sí káwọn amọ̀ lọ́wọ́ sọ́dọ̀kọ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ ọba dẹ́dà máa nífẹ̀ẹ́ tí bá máa ti sàárà pọ̀ nítorí wípé òun jẹ ó ti tó fún yẹn ní odi ìṣọ́ ẹ bá ń ṣe sàárà kò bí ọ̀ fọ́fọ́kẹ́ ìbálẹ̀ tí àlù bàbá ń pọ̀ láti sẹ́mà ọlọ́wọ́ máa retí ẹ̀ tó bẹ̀ kí wàhálà bá ń bọ̀ ọlọ́wọ́ máa yọ kí lẹ̀ rí wa ó ń ṣe ọlọ́ni sọ̀nyá yóò rí màrúfì kéèyàn máa ṣe dáadáa tẹ̀kí mọ̀sọ́ọ́lì fàṣúrì wọ́n àbáàtì wọ́n àlàkáàtì ọlọ́mọ kì í sọ̀yàn di aburú ni ìmọ̀ kì í sọ̀yàn di ikú òjijì ìmọ̀ kì í sọ̀yàn di àrẹ́kà rẹ̀ ẹnu mi ń bẹ tó jẹ́ pé ọmọ fáwọn èèyàn kan wọ́n bínú wọ́n gbà wípé ìdí mẹ́lọ́rọ̀ yìí ti bàbọ́ lọ ní kí lẹ̀ rí wa gbogbo ẹ tí bá mọ́ ṣe sàárà ọlọ́run mọ́ sọ bí àgbà gbogbo tí bá mọ́ ṣe sàárà ṣùgbọ́n sàárà yẹn méjì àkọlékẹ̀ ní kòlékẹ̀ ó di o sàárà yẹn tó sàkà o sàárà ò ní nǹkan báyìí lásìkò báyìí tó bá ti di ẹyẹ kì í tanu àlàyé kí ló dé ọlọ́pàá èwo ti pè amúni ń jẹ́ èwo ní òyìnbó mẹ́. ní tó kọ́ bá wa ní wípé a gbà pé àwọn àfáà ni wọ́n mọ̀ sọ sàrà àwọn lò ní tí wọ́n bá ní tó lélẹ̀ tó fẹ́ fi wọ́n dúró ọlọ́run òní ń jẹ́ sàrà sàrà ò ní ìdí sàárà ní ìsàárà jẹ́ bó ṣe 1000 naira kódà tábọ́